إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتوقف الله سبحانه وتعالى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله إلي ما جاء التسواجي التي inú sahih bukhari kitab adab babu fadli man ya'ud yatima ṣáṣà tí a fi máa gbé yẹ̀wò òun náà ni ìjẹ́ الإمام البخاري رحمه الله تعالى توقفني باب فضل من يعول يتيما ولا تنبفون ẹni tí ó ń gbọ́ bùkátà ọmọ òrukàn ọlá tó ń bẹ fún ẹni tí ó ń tọ́jú ọmọ òrukàn tani à ń pè ní ọmọ òrukàn gẹ́gẹ́ bí Yorùbá ṣe mọ̀ tú gbólóhùn yẹn ẹni tí wọ́n ń pè ní àlùyẹ̀tì yìí ní larbawa, lárúbáwá òun náà ni ọmọ kékeré tí ò tí bàlágà tó ṣe wípé kò ì rí àwọn sáyẹ̀nsì nínú àwọn sáyẹ̀nsì a máa fi sọ wípé èèyàn ti bàlágà tó ẹni wọ́n pè ní àlìyẹ̀tì tí òbí rẹ̀ láti bàbẹ́ tó bá ti jáde láyé mo pèrò ẹni ẹ ní àlìyẹ̀tì àlìyẹ̀tì láti ọmọ tí ó ti bàlágà tí bàbá rẹ̀ ti jáde láyé ó lè ti gbólóhùn ọmọ òrukàn dáadáa gẹ́gẹ́ bí yòòbó ṣe gbàlérò pẹ̀lú ẹni tó máa pè ní ọmọ òrukàn ó lè jẹ́ pé ìtumọ̀ ọmọ òrukàn lédè yorùbá òun lẹ́yìn tí kò ní bàbá mọ́ àti ìyá ṣùgbọ́n ní èdè lágbára táwọn bá ní àlùyẹ̀tì òun náà ni àtọ̀rí ìrùlẹ́bí qad mata ọmọ kékeré tó ṣe pé bàbá rẹ̀ ó ti jáde láyé ìyá rẹ̀ sì lè máa bẹ ṣùgbọ́n kò ní bàbá mọ́ òun náà dẹ̀ ní ọmọ kékeré ni kò sí ìbàlágà àwọn sáyẹn téèyàn máa rí tá a bá sọ pé èèyàn ti bàlágà bóyá kó oorun lábẹ́ àbí kéèyàn máa lálàá kó dáa nǹkan ọmọkùnrin sára àbí ó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó bá ṣe pé obìnrin ni kó mọ rí nǹkan àlejò rẹ̀ ṣìkẹrin tó bá rí kankan náà àwọn sáyẹ̀nsì yẹn alúbalága fẹ́ni tí bàbá rẹ̀ ti jáde láyé tí kò wá sí dé ipò pé ó pọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí kò tiẹ̀ sí pọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n ó ti ń rún lábẹ́ àbótí ẹ̀ ti ń lálàá tó ń da nǹkan ara ọmọ tí ó bá ti tu eléyìí wọ́n á ní sọ̀rọ̀ ní ọmọ kékeré ni tí bàbá rẹ̀ bá ti wá jáde láyé òun ó pè ní ẹ̀ kí bá ṣe pé bàbá àtìyá ló jáde láyé wọ́n á pè ní latin alatin huwa man yamutu abawahu wa huwa saghir òun lẹni tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ jáde láyé wa huwa saghir tó ń dẹ̀ ṣì ní kékeré irú ẹni ẹni wọ́n pè ní alatin. bákan náà lábáwá tó ní gbólóhùn kan tí wọ́n máa ń lò òun náà ni alàájì alàájì yìí òun náà ni fáàfìlú omi yìí nínú náà ẹni tó ti lùzì ìyá rẹ̀ tó ti lùzì ìyá rẹ̀ fọyọrọ bá ìlàbà ní wẹ́rì ha. wàrà ẹlòmí ọmú obìnrin ní ìlú mu kò ń ṣe ọmú ya rẹ̀ so eré yẹn báyìí wọn á pè ní àlàájú yìí ẹni tó lùdí ìyá àti bàbá wọn á pè ní alábí ẹni tó lùdí bàbá nìkan wọn ó pè ní àlùyẹ̀tì ṣùgbọ́n ìta sọ yìí ó wọ̀rọ̀ jẹ́ pé kí ni ọmọ yìí ò tí ì dàgbà nǹkan ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí kò tí ì máa oorun lábẹ́ àbí kò tí ì máa da nǹkan ara tó bá ṣe kóbìnrin ni kò tí ì máa rí àlejò rẹ̀ pẹ̀lẹ́ta pentikọ́t nínú hadithi tí afẹ́ka fún wa nínú Sahih bukhari kitabul adab báàbù fọ́pùlì man yàrúrù yẹtìmá ṣáptà ọlá tó ń bẹ fún ẹni tí ó mójútó ọmọ òrukàn à ń tún lọ́mọ òrukàn torí pé ìkàtà abátáwọn èèyàn mọ̀ ń tún náà nù ṣùgbọ́n ìtumọ̀ yẹtì ní èdè lárúbáwá òun náà lẹni tó ṣe pé kò ní bàbá mọ́ ṣùgbọ́n tó sì ń bẹ lọ́mọ kékeré à ń tẹnu mọ́ ń bẹ lọ́mọ kékeré yìí torí pé ni wá ṣe ń pé abábàmọ́ lórí sẹ́ni tí ò ní bàbá nìkan tí ò ní bàbá mọ́ sọ ara gbalagbà tó ti wọ fọ́tì àbó ti wọ fífì àbó ti wọ fífì tóun náà ní bàbá mọ́ ṣàmàkùn náà mu ní lò á ní kò ní yẹtí mu ló fi jẹ́ condition wípé nìyẹn gbọ́dọ̀ jẹ́ ọmọ kékeré tí o ti bàlágà condition tí ó pàtàkì ni in addition to wípé o gbọ́dọ̀ jẹ́ pé bàbá rẹ̀ ti láyé mọ́ tó bá ti kú bàbá rẹ̀ sì gbẹ láyé ìyá ni ò sí láyé mọ́ a ní wọn pèrè èèyàn bẹ́ẹ̀ ní àti ìmùlẹ́dẹ̀ lárúbáwá kí náà máa ń pèrè èèyàn bẹ́ẹ̀ wọ́n á pè ní sọmọ tí ò sí ìyá rẹ̀ láyé mọ́ ṣùgbọ́n bàbá ń bẹ kéèsì tiẹ̀ ó sì fúyẹ nípa títọ́jú títọ́jú tá ń sọ òun náà ní jíjẹ múmu ẹni tí ó láwọn méjèèjì máa láyé kéèsì tiẹ̀ lágbára èyí ò náà lára máa ń pè ní àlàféèlú ṣùgbọ́n ìta fẹ́ sọ̀rọ̀ ń pa òun ni ẹni tí ò ní ọmọ kékeré tí ò dẹni tí ó máa tọ́jú rẹ̀ mọ́ tó ń ṣe bàbá sọ á máa gbọ́yé bíbà yìí pé títọ́ ọmọ kékeré nìyí jàdí sọmọ tí ò ti bàlágà nípa jíjẹ mímu responsibility bàbá ni responsibility bàbá òun ni láti tọ́jú ọmọ rẹ̀ títí sí ọmọ ẹ̀ náà sí ètòjú bọ́ tí èlé dá dúró fúnra rẹ̀ tí è bàlágà tó bá dẹ̀ bàlágà gan tó bá ṣe wípé ọlọ́run tí ní kí òun náà lè dá dúró bàbá rẹ̀ ó sì mọ̀ ràn lọ́wọ́ mẹ́rin àfi tí bàbá ò bá ní lókun lòun ló sọ bó bó bá ṣe lè rí manage ṣùgbọ́n tí bàbá ní bàbá ò ní dá ó dájú rẹ̀ ó wá sọ pé no ìwọ náà kò ti bàlágà ní kí n tiẹ̀ jáde máa lọ ṣiṣẹ́ tó bá lè ṣe pẹ̀lẹ́ ìdájú ọmọ ní tẹ́sí ò ẹ̀kọ́rẹ́jì rẹ̀ tẹ́sí ò bàrú ẹ̀ ṣé o ní lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá ìka tó dáa ni pé kó ràn mẹ́ lọ́wọ́ sẹ́ǹdì fún tó wá jẹ́ pé kó fún láwọn ẹ̀kọ́ náà ni tí è lè dábó fún rẹ̀ tóun náà lè jẹ́ èèyàn lọ́jọ́ iwájú àti ìsìlẹ̀ lórí ẹ̀kọ́ yìí ó ní ṣe irúkà tí àwọn òbí wa mi máa ń ṣe láyé jọun tó bá ti di pé ọmọ bàlágà wọ́n ní kó náà wáṣẹ lọ kó dádó ẹlòmíì ó ti ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ ó ti délùú èkó yìí tó náà ti ń sá káàkiri gbàárù ṣe gbogbo ẹ̀ káàkiri ìdúmọ̀ta àti rẹ́bẹ́ lọ àwọn òbí ti lé ní kó náà lọ láti mú òkè òun náà ti wá òbí tó ṣe ní lọ́wọ́ láti lè fi ọmọ ẹ̀ láti lè fi kẹ́kọ̀ọ́ ní àti bẹ́ẹ̀ lọ fóònù lọ́wọ́ láti ara dáadáa náà حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثني عبد العزيز بن أبي حازم قال حدثني أبي قال سمعت سهلا بن سعد عن النبي صلى الله عليه وسلم قال أنا وكافل اليتيم في الجنة هكذا وقال في إسرائيل الصبابة والبسطاء سهل السعد الساعدي رضي الله عنه الله وصحابي نبي محمد صلى الله عليه وسلم لا تدع نبي محمد صلى الله عليه وسلم قال قل يا نبي سويتي أنا وكافل اليتيم èmi àti ẹni tó ṣe wípé ó ń ṣe kàfàálà fún àlìyẹ̀tì dàtí ẹni tó ń mójútó ọmọ òrukàn burúkú tábà ló gbólóhùn ọmọ òrukàn nísìn ẹni tá a gbà lérò ti kílẹ̀sì wa òun náà ní ọmọ kékeré tí bàlágà tí bàbá rẹ̀ sí láyé náà ẹ̀tọ́ wa tètè ọ̀pọ̀ náà rẹ̀ pé òun á tọ́ máa yí òun á tọ́jú rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó bá jẹ́ ń gbèsè alkiyama èmi àti ẹ̀ máa ṣe jọ wà lélẹ́yìí sọ̀rọ̀ ẹ̀bùwà muhammad sallallahu alaihi wa sallam ó ṣe ìzọ̀áìlú ọmọ níka rẹ̀ méjèèjì asababa wọlúùtọ̀ ìtọ́pẹ̀ ní asababa òun náà ní ìka tí ó kángun sí àtàǹpàkò èyí tí wọ́n pè ní index finger then alwusto yẹn ní middle finger òun ló kángun sí asababa sanabuwa muhammad sallallahu alaihi wasallam ní bá a ṣe jọ rí ni ó túmọ̀ sí pé ipò ńlá òní kéèyàn máa tọ́ ọmọ òrukàn náà ọmọ bíbí inú èèyàn kéèyàn tọ́ iṣẹ́ ládàá máa ńlá ni ẹni tó ṣe yí pé kò tọ́jú ọmọ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní káfà bìnnárì isman àyùdọ̀ yìí à mọ́nìyà kù ó tó ká pèèyàn lẹ́lẹ́ṣẹ̀ tá a bá rẹni tó ṣe wípé ó jẹ́ kí àwọn ọmọ àbáwọn ìyàwó tó ṣe pé olówó rẹ̀ pọ́sibú fún jíjẹ mú wọn kàmàrà rẹ̀ ó tó ká pe ẹnìyẹn ní ẹlẹ́ṣẹ̀ so ló fi jẹ́ wípé àwọn ọmọ wa a ní kàkó fún wọn. àtọ́jú wọn jíjẹ mímu wọn àmójútó ìrìn wọn àmójútó àníbímọ kalẹ̀ kájẹ́ kan máa rìn légbèrègbè káàkiri àdúgbò mójútó wọn a ṣe gbìyànjú títí wá torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala innama amwalukum wa awladukum fitna ọlọ́run ní dúkìá tó ń fún yín àtàwọn ọmọ òun fi ń dán ní òní o ẹlòmíì látara ọmọ tọ́lọ̀ ń fún un yóò ti dọmọ náà ẹlòmíì látara dúkìá tọ́lọ̀ ń fún un ní ìdọmọ náà látara àkókò nínú bó ṣe yẹ kó náà àwọn ọmọ náà kò ní tọ́jú wọn bó ṣe yẹ kó tọ́jú wọn ìtura kó ṣe kò ní ṣe kò ní mójútó alámọ̀rí wọn yóò fún wọn lẹ̀ fún ìrégbèrègbè káàkiri àdúgbò ó lè nígbà táwọn náà wà ní kékeré àwọn kan struggle káàkiri ó ti wá gbàgbé pé tọ́lọ́wọ́n bá ní kí òun là tóun ò kó sínú pátípátí ó lè mọ ibi fún àwọn ọmọ òun láti ṣùgbẹ́ so ló fi jẹ́ wípé ẹni tí ó jẹ́ ọmọ fún wa tó ṣùgbọ́n àwọn là ń mójútó wọn bá a ṣe ń mójútó jíjẹ múmu wọn lagbọ́dọ̀ mójútó ìrìnsí ìrìn wọn agbọ́dọ̀ mójútó ìhùwàsí wọn eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì ẹni tí wọ́n lọ jẹ́ káfíìn yẹn ti bàbá ọmọ òsì láyé náà bàbá rẹ̀ ti kú ọmọ ilé oṣù kéré ìwọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí kò sí bàlágà nǹkan wá tẹ̀kì ọ̀pọ̀ nǹkan wípé òun fẹ́ máa tọ́jú ọmọ yìí tí è dàgbà eléyìí ni wọ́n ń pè ní káàkiri yẹtìm ẹni tó ń mójútó àlìyẹtìm náà ẹlòmíín bẹ tó ṣe yí pé bàbá ọmọ tó jáde láyé yìí yóò fi pọ́pátì nílẹ̀ èyí tó wọ ìmọ̀ náwó rẹ̀ láti lè fi tọ́jú ọmọ yìí kó ló fẹ́ balada lórí eléyìí àbí tí o bá ti ẹ̀lẹ́ náwó ara rẹ̀ láti lè fi tọ́jú ọmọ yìí property sí bàbá ọmọ yìí fi ilẹ̀ kó tiẹ̀ bá a mójútó láti na níná tó ṣe yí pé yóò wúlò fáwọn ọmọ yìí bí a kó invest náà fi kalẹ̀ lówó ni tówó yẹn tíza kó òfin ní jẹ mọ́lẹ̀ àbí kó ṣe yí pé jíjẹ múmu àwọn ọmọ yìí yóò máa yọ ní tí bàbá wọn fi ilẹ̀ ètò bá ṣẹ́kù ńgbà táwọn ọmọ kan bá tójú bọ́ kan bàlágà torí fáwọn náà tó kọ́ńtró owó wọn yóò gbé fún wọn ìtẹ́lómi èṣe lẹ́yìn owó tí òkú fi ilẹ̀ tí bàbá ọmọ fi ilẹ̀ owó gangan fún rẹ̀ yóò ẹ̀rùcha rẹ̀ látàrẹ̀ yóò tọwọ́ bọ owó yẹn yóò lè kwanda owó yẹn yóò nà nínà kùnà torí kó ní bá àwọn ọmọ tí òun bójútó yìí ní wọn àmọ́ kẹ́kẹ́ kò sẹ́ni tó lè ṣàkáǹtì ń pa rẹ̀ kò sẹ́ni tí ó bí òun òun ló ní access kìíní eléyìí ìkẹ́kẹ́sì tí ó kà púpọ̀ ni ọlọ́run bá sọ fún wa ní sóràtù nìfà ó ní ìnà lẹ́bínà kùnúnà àmúwálà ìyàtà àgbà zulman àwọn tí wọ́n ń jowó ọmọ òru kan owó tí òkú fi ilẹ̀ fún ọmọ rẹ̀ tán jẹ́ tán ọmọ orúkọ zulman ti fi àbòsí ó túmọ̀ sí pé kí ni èèyàn lè jẹ́ ní owó ọmọ orúkọ tí ó bá sábòsí ń bẹ̀ gẹ́gẹ́ bá ṣe padà ṣàlàyé ṣùgbọ́n kó jẹ́ pé ti àbòsí aláwọ̀ bá ní ìnáwó yà lónà fi lòtò ní ìnáwó kọ́mọ́ rò pé àwọn gbádùn ní iná ni wọ́n jẹ sínú wọn wọ́tá làwọn ẹsẹ̀ ìrọ̀ ọlọ́ni wọ́n wọ̀ná wọ́n wọ̀ná látara tí wọ́n ń jowó ọmọ òrukàn lọ́nà ẹ̀tọ́ eléyìí ní súrọ́tù nìta bífọ́ ọ̀kọ́lọ́wọ́n bá tó ṣe léyìn ọlọ́wọ́n bá ti síwájú ìpè wàhálà àmúwàhálà òun àwọn ọmọ òrukàn tẹ́ ń mójútó ọmọ tí ò sí bàbá wọn láyé mọ́ tẹ́ ń mójútó owó wọn ẹ̀sùn wọn ní dúkìá wọn o ìtàn bàbá wọn gẹ́gẹ́ bí nǹkan tí a ti sọ fún aláàmọye ìgbà nínú ọmọ tó filẹ̀ ọmọkùnrin wà níbẹ̀ ọmọkùnrin yẹn tó ń bẹ́nu ọmọ òkú ó ti hánà fún ẹ̀gbọ́n òkú àbábúrò òkú láti ló fẹ́ àjòkú pírẹ́sẹ̀ǹtì ọmọkùnrin òkú yẹn ó ti hánà fóun láti kó fẹ́ àjòkú àbúrò àtẹ́gbọ́n òun ẹni tó lè jogún òkú yẹn òun ni bàbá tó bí lọ́mọ nítorí ló dẹ̀ jẹ́ ń di ogún yẹn torí ọmọkùnrin tó ń bẹ̀ yẹn kò ju ìdá kẹ̀ǹdá mẹ́fọ̀ ogún lọ tí ò bá sí ọmọ ọkùnrin nínú ọmọ òkú bàbá òkú dẹ̀ ń bẹ láyé ọmọ obìnrin tó wá ṣe pọ́n obìnrin ẹyọ kan ní ìdajì ogún lòun ó jẹ tọ́ba ṣe rí pé ọmọ obìnrin méjì ni àbí jù bẹ́ẹ̀ lọ ìdá méjì ìdá mẹ́ta ogún ni àwọn méjèèjì àbí gbogbo àwọn ọmọ obìnrin òkú yẹn ni wọ́n pè láàrin ara wọn tó bá ṣe pé bàbá nìkan ló tún kú bàbá òkú òun ló kó ìdókù bàbá òkú a tó bá ṣẹ́kù nínú ogún nígbà tó bá ṣe pé obìnrin ní ọmọ òkú wọ́n bá yẹ pé ọkùnrin lọ́mọ òkú àbọ́kùnrin bẹ́ nú àwọn ọmọ òkú bàbá rẹ̀ náà bẹ́ ń bẹ láyé bàbá ò lè jẹ ju ìdáka ìdá mẹ́fà etí ọmọ rẹ̀ bá fi ilẹ̀ lọ ọmọkùnrin òkú àti àwọn ọmọbìnrin òkú ni wọ́n pín tí bàbá wọn fi ilẹ̀ tó bá ti fáwọn nìkan ló kù tí ò sí ìyá òkú láyé tí òkú náà bá ń bẹ láyé òun ló ti jẹ ìdá kan ìdá mẹ́fà ìdá mẹ́rin ìdá mẹ́fà tó ṣẹ́kù ńlẹ̀ làwọn ọmọ òkú òkú láàrin ara wọn ọkùnrin ó mọ ọmú méjì tí obìnrin bá mú fẹ́lẹ́ ti dára nǹkan tí àtúnṣe lálàyé níwọ̀nba fúnra wa tẹ́lẹ̀ ni náà ẹni tó wò wá kí ń ṣe ẹni tó lè jogún òkú bí wọ́n ní kó bá wọn bójú tó dúkìá tí ọmọ òkú fi tí òkú fi lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ni sọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n á fi yàtá mọ́ amwalahum àwọn ọmọ òrukàn ẹ̀fún wọn lówó wọn o ẹ̀gbọ́n òkú àbábúrò òkú lọ́kùnrin nítorí fún sọ jogún òní kó sí bàbá láyé bàbá tó sòwọn àtòkú pọ̀ àbí kó mọ̀ sí ọmọ òkú lọ́kùnrin láyé so obìnrin lọ́mọ òkú tó bẹ̀ ọmọbìnrin ó mú ìdajì ogún gẹ́gẹ́ bí nǹkan àtọ̀ fún ẹgbẹ́ pọ̀ ju ẹyọ kan lọ lọ́jọ́ méjì àti jù bẹ́ẹ̀ lọ wọ́n ó mú ìdá méjì ìdá mẹ́ta so èyí tó kù ni ẹ̀gbọ́n òkú àbábúrò òkú lọ́kùnrin tó ṣe pé bàbá àtìyá pa wọ́n pọ̀ àbí bàbá nìkan ló pa wọ́n pọ̀ lòun ó fi kó yòókù eléyìí tá à ń sọ òní pé ńgbà mí ó ṣe ṣe kó ṣe pé ẹni tó ń mójú tó ìdí òkú fi ilẹ̀ fún àwọn ọmọ rẹ̀ òun ni ẹ̀gbọ́n òkú àbábọ̀rọ̀ òkú òun ló ní access sí kìíní yẹn kó mọ tó ń lẹ́tọ̀ọ́ sí àti tó ń wò lẹ́tọ̀ọ́ sí kò sí gbogbo ìgbà tí bá ti dé àbúrò òkú àbẹ́gbọ́n òkú náà ni mo lẹ́tọ̀ọ́ sí tó fi ilẹ̀ ìtòlè mi ni ráyè nínú tí ẹ̀gbọ́n òkú àbámọ̀rọ̀ àbúrò òkú tó bá fi ilẹ̀ tó bá ṣe pé mo jẹ́ ẹ̀gbọ́n àbí mo jáboro èyí tó lè mú mi ráyè ń bẹ́ ẹni kó má sí ọmọ òkú láyé àbí kó má sí bàbá òkú láyé tọ́mọ òkú bá ń bẹ láyé àbí bàbá òkú ọmọ òkú lọ́kùnrin ń bẹ láyé àbí bàbá òkú ń bẹ láyé àbúrò òkú àbẹ́gbọ́n òkú kankan ò lè jogún ò lè jogún so èrò eléyìí ti pa ikú òun ló máa mójútó kinní yẹn òun ni òkú sọ ọ̀rọ̀ dúkìá tó nílẹ̀ eléyìí máa jẹ́ kí ojú àwọn èèyàn ràn mọ́ ikú bàbá wọn kò ti jáde láyé àfúrọ̀ èmi mò ń bá wọn mánéjì ẹ̀ yóò wá ṣe kí ni ṣùgbọ́n àbúrò mi lẹ́ni tó jáde láyé yìí ṣèbẹ́ gbọ́n mi ni yé sáà tún méjì kémi náà máa lò iná ló ń jẹun ẹ̀yìn lẹ́bí náà ìlú ìlú àwọn alàlùyà táàmù ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا àwọn tó ń jokú tó ń jowó ọmọ òrukàn tí wọ́n ń jẹ́ ní zulman ní ti àbùsí iná náà ń jẹ́ o wàfà ìsìláwọ́n náà sọ̀rọ̀ wọn dẹ̀ wọ náà yẹn wọ́n ń jẹ́ náà wọ́n dẹ̀ tún wọ inú iná. so gbàmíì yóò jẹ fáráàta lẹni tí yóò kú tó àndóba dúkìá rẹ̀ fún ó lè jọ rẹ̀ rẹ̀ ó lè jẹ́ níbọ̀ rẹ̀ tó ṣe kó ní àndóba property fún kò gbọ́dọ̀ jẹ́ mẹ́lẹ̀ sọ́lọ́ wọn wá ní wàhátù àlìyàkáàmù àwọn àlàbò ẹ̀yin tẹ́ ń bá wọn mú orúkọ àmọ́ tí ó ti bàbá wọn láyé mọ́ ọjọ́ ọmọ kéékèèké tẹ́ mú owó wọn dání ní ẹ̀fún wọn ní owó yẹn o lásìkò bá tó wala tatabaddalu al-khabitha bit-tayyib ẹ má dàrú ẹ má dàrú ẹ má yí padà ẹ má sọ tí ó da di ti èyí tó da kẹfì pààrọ̀ èyí tí ó da bákanáà wala ta'kulu amwalahum ila amwalikum ẹ máa jẹ owó tuntun ọmọ owó tuntun innahu kana hudan kabira ọlọ́run tẹ bá ṣe bẹ́ẹ̀ àbòsí ńlá ni o lẹ́yìn ọlọ́run wa subhanahu wa ta'ala ó fi àyà mi tẹ̀lé lẹ́yìn àyà yẹn wá ó tún fi àyà mi tẹ̀lé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó fi àyà yìí tẹ̀lé pé wọ́n tó súnfà àmúwà lákùn owó tẹ́ẹ̀n kó dání ẹ má fún àwọn òpònú èèyàn ní owó yẹn allati ja'ala Allahu lakum qiyaman tọ́lọ̀ bá ní kẹ́ẹ̀mọ́ mójútó ọlọ́ọ̀bá ní wọ́n kó ẹ máa fún wọn níbi jẹ́ múmú ń bẹ́ẹ̀ wọ́n dókó ń fi tó hóòmù ẹ máa dáṣọ fún wọn bẹ́ẹ̀ wọ́n kó lula qawlan ma'rufa ẹ sọ̀rọ̀ dáadáa fún wọn. wọ́n abtalu wọ́n abtalu yatama hatta idha balagu nikah ọmọ orúkọ tẹ́ kó wọn dání ẹ máa tíráì wọn díẹ̀ ẹ máa tẹ́sì wọn díẹ̀ díẹ̀ hatta idha títí tí wọ́n èdè téèjì nikah. tàbí títí tún èdè stéèjì kan bàlágà fẹ̀yìn ánà tùmínú tẹ́ bá rí pé àwọn náà ti ń dọ́tún náà yàtọ̀ tó yìí wọ́n ti lè dá nǹkan áńdù fúnra wọn fọ́tọ́ ilé àmúwàlà owó wọn tó ń bẹ lọ́wọ́ yìnyín ẹ̀kọ́ fún wọn wọ̀lá ta olúwa anyakubọ̀rù ẹ má sáré náwó yẹn mọ́lẹ̀ pé torí pé kí ni ẹ̀ẹ́fẹ́ kan dàgbà bó owó yẹn lọ́wọ́ yín torí pé ọ̀pẹ́ tó wá ń dàgbà bó owó yẹn lọ́wọ́ yín nìyí ni wọ́n béèrè fún tó ẹlòmíì ọmọ òrukàn tí dúkìá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò ti sáré bá ní owó yẹn nàkúnà yóò ti ní owó yẹn nàkúnà tó àtàwọn ìmọ̀ láwọn gbọ́n jù nìyí wọn ní mọ̀ àbá àwọn kìí ẹlẹ́nu ọlọ́wọ́ bá ní lẹ́nu wá wọn ẹ̀jẹ̀ ń jẹ́ sínú wọn ọlọ́wọ́ bá ní wọn mẹ́kánà rẹ níyàn pẹ̀lú ẹ̀ka àti wọ́n tó ń bó gbójú tó wọ́ ọmọ òrukàn tó bá jẹ́ ní tó ṣe tó wọ náà ní tiẹ̀ tó tó ẹ pẹ̀lú ẹ̀ka àti kó rẹ̀ ń jáde má lè fi owó yẹn rẹ̀ jù mẹ́ nítorí eléyìí à ní wọn mú díẹ̀ náà ń bẹ́ ṣe é kó rẹ̀ níjà ni wọ́n mẹ́kánà ẹni tó bá ní kúmọ̀ àwọn mọ́tò tó wọ ọmọ òru kan ṣùgbọ́n tálíkà ni pàlẹ́ àkùnrin màrú tí ó bá ń nánú owó ọmọ òru kan yẹn kó jẹ́ kí ni bèlì màrú níwọ̀ntúnwọ̀nsì ọlọ́ọ̀bá ní fa ìdàdà bá àti ìbílẹ̀ àmúwálà ń fa aṣíìlú àrèlè wọ́ká fàbílẹ̀ àti tó bá di pé kó wọn fún wa ẹ̀sùn ẹ̀jẹ̀ rí o sọ́ra tí wọ́n á mọ̀ pé ẹ̀sìn kó wọn fún ọ sọ́ra kò ní di ẹjọ́ tó bá fẹjọ́ wájú àárí pé ọlọ́run subhanahu wa ta'ala ó ṣàlàyé eléyìí ní ọ̀nà tí ó kílẹ̀ dáadáa bó tiẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ ni wọ́n bá létí eléyìí ọ̀gọ̀rọ̀ ni wọ́n bá létí rẹ̀ sẹ́ni tó ṣe rí pé kò lè fi owó ààrẹ ṣàánú ọmọ òrukàn tó ṣe fún ọmọ òrukàn náà ló fẹ́ dán kó ṣe dáadáa pẹ̀lú ẹ̀ tó wáyé pé yóò máa tún ná owó ọmọ òru kan fúnra rẹ̀ lórí ara rẹ̀ aburú ńlá nìyí bọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe tó bá tẹ̀wá ní tálíkà lòun fẹ́ jẹ́ ní owó ọmọ òru kan ó jẹ níwọ̀ntúnwọ̀nsì bí ìgbà tó ṣe pé yẹn fẹ́ gba owó iṣẹ́ tó ń ṣe torí pé òun náà pé owó yẹn àbí dúkìá yẹn tó manage ó ti gbàsìkò rẹ̀ gan-an ìbádẹ̀ náà sọ pé ibi tá a tún ṣe náà láti jẹ pẹ̀lú pàtó jẹ́ pé Islam ó fi àyè gbà àwọn tó ṣe é pé wọ́n lọ ń gba zaka wá tíjọba ránṣẹ́ kí tó fẹ́ lọ gba zaka àwọn nǹkan oko àbí zaka nǹkan ọ̀sìn wá àbí gbà míì náà wọ́n lè gba àwọn zaka owó tí wọ́n gbé wá fún ìjọba Islam wọn á ní ká fún wọn nínú nǹkan yẹn náà wọn á ní ká fún wọn nínú nǹkan yẹn lẹ́yìn náà fífi wọn ní wọ́n láàmì ìlú náà àléhà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ṣe sọ torí wọ́n fi àsìkò lẹ̀ láti ṣe iṣẹ́ yìí náà bá fi àsìkò wọn lẹ́yìn kí ní òun jẹ́ ṣíṣe ṣùgbọ́n àwọn máa lọ káàkiri wọn ní ká mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nǹkan máa lọ sójú ogun wọ́n máa rí ogun kó wálé wọ́n fún ọ nínú èrò ogun tó kó wálé torí pé wọ́n fi àsìkò lẹ̀ náà ṣùgbọ́n yóò gbọ́dọ̀ wájẹ́ pé pé nǹkan tí ó mú mú láyá yẹn náà ní kó ké ṣàfẹ́rẹ́ rí ogun ẹni tó mú láyà mi náà ní pé ni tí máa ní mò ń kọ́ àwọn èèyàn ní kéwú torí owó tí máa rí bẹ́ẹ̀ òun fi ń kọ́ wọn kéwú tí bá ní mò ń ṣe mọ́mù fáwọn èèyàn torí owó tí máa gbá bẹ́ẹ̀ mo fi ń ṣe mọ́mù mùsùlùmí ò gbọ́dọ̀ ní ẹ lọ́gbà ó pé kí ní ìṣe ọlọ́wọ́ bá yín ní pílẹ̀ ṣùgbọ́n bí tí èèyàn ti ṣe náà lè yàn ti jẹ kí ni nǹkan tí ó jẹ compensation fún àsìkò tó ń lò kò ṣe kúṣẹ́ tó ń ṣe torí pẹ́ṣẹ́ tó ṣe yìí iṣẹ́ tí èèyàn fi wojú rí ọlọ́run ọba ni kò ń ṣiṣẹ́ tí èèyàn fi wáyé ló ń jẹ́ pé lára nǹkan tó léwu jùlọ nínú nǹkan tí èèyàn máa ṣe pé èèyàn lè ṣorí ibú wájú ọlọ́run ọba oníkálà ń fáwọn ẹ̀ ní kéwú ẹ̀sìn àbá ń kírun fún àwọn èèyàn ní àwa ló ń fi ń wá ayé ni sọláàrí báyìí ni wọn máa gbà tó wọ́n bá ṣe wọn mú fáwọn èèyàn ẹ̀sìn wọn máa fáwọn èèyàn tó yẹ báyìí máa máa gbà èyí wọn gbà mí tájẹ́tì ẹ̀ ó ṣe pé kí ni ó fẹ́ spread mẹ́sìn lára nǹkan tó fi léwu jùlọ nìyẹn ìyá lè lọ sọ pé ìyá lè sọ pé lápẹjú èsì ipò ń ṣe mẹ́sìn òun lè lọ máa méjì owó látàrí máa láìsí lára ìmọ̀ ayé nù ṣùgbọ́n ìlú sọ pé mo kọ́ ìmọ̀ ẹ̀sìn nítorí kí lè bá máa méèkì owó àti day one ló ti gbé gbájú mo kọ́ alukoran nítorí kí lè bá máa méèkì owó àti day one ló ti gbé gbájú mo fẹ́ jẹ ìmáàmù nítorí kí lè bá máa méèkì owó àti day one ló ti gbé gbájú lọ́jọ́ tí a bọ̀ sẹ́pẹ́rẹ́tì àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n bí tá a ti ṣe náà láti jẹ ìsìláàmù kò rẹ̀kọ̀gnáìzì eléyìí tó jẹ́ pé láwọn àwùjọ míì pàtàkì rẹ̀ tó jẹ́ pé ìjọba ìsìláàmù ló múlítọ́ àwọn nǹkan yóò ní tí wọ́n mọ̀ fún àwọn ìmáàmù torí wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ yóò ní tí wọ́n mọ̀ fún àwọn tó ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn torí wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n dè mọ́lẹ̀ ló gbọ́dọ̀ tún àníyàn rẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹni tó ń mójútó owó ọmọ òrukàn nítorí ẹ̀kọ́ jẹ́ àníyàn rẹ̀ gẹ́gẹ́ ni bóun ṣe fi láti lè fi wójú rẹ̀ ọlọ́wọ́ wáyé ìyẹn ìpìlẹ̀ ṣùgbọ́n bí tá a ti ṣe náà láti jẹ pàtàkì jùlọ tó bá ṣe pé òun gan fúnre ò ní kò fẹ́ kó ọmọ orí kan parun ó ń bá invest ó ń bá manage ẹ̀ at the same time kìíní ń gba àsìkò rẹ̀ ẹ̀sẹ̀ á ní ó lè jẹ níwọ̀ntúnwọ̀nsì ń bẹ́ẹ̀ kó máa jẹ́ bí compensation fún àsìkò tó dìbò ti fún kìíní yẹn ṣerú yẹn kò sí nǹkan tí ó burú bẹ̀ mo bẹ́ẹ̀ kó nǹkan fún rẹ̀ ó tó tán wọ́n á ní àkókò ilẹ̀ tó wọ́n mú kankan bẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó ṣe tó ń fọ́ àwọn èèyàn ní kéwú lápẹjù rẹ̀ òun náà fún rẹ̀ ń wẹ̀ nínú owó yìí ó láwọn bísínẹ́sì tó ṣe kó ẹ̀tàbí tó ṣe pé ó ń fẹ̀ṣẹ̀ lówó kò rẹ́jẹ́ni tó ń jáde ìkàlọ́ títí nìyí wọ́n ló ń kọ́ ọ̀rọ̀ kéwú wọ́n á ní kó mọ́ gba kẹ̀kọ́ lọ́wọ́ o ní nǹkan tó ṣe pé kí ni ó tú ẹ jẹ ọ̀rẹ́dì ó tú ẹ jẹ ló ń jẹ́ pé àwọn wọn àpòjú báyìí ní bin Baz rahmanulahu ta'ala bàbá yìí lára ọ̀hún náà jẹ́ àgbà apá ní Saudi ní àsìkò wọn. ìmáàmù ni wọ́n at the same time wọ́n tún jẹ́ olórí àwọn àfa ní sàwọ́dí sálárì tìjọba làwọn fún wọn gẹ́gẹ́ bí ikọ́ fi ń sọ̀pọ́ọ̀tì wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́ni kọ́dákà ni wọ́n á ti sọ̀rọ̀ wọ́n á ti fún àwọn èèyàn yìí àwọn èèyàn wa ń tò síwájú lé wọn nítorí pọ́blẹ́mù kọ̀ọ̀kan náà pé wọ́n ń fọ́ wọn náà mọ́tẹ̀ ṣe fún àwọn náà fún àwọn èèyàn. kọ́lá ìgbà míì tí bàbá gan fún ò bá ní bàbá lè bèrè advance pé iná fún ẹ ọbẹ̀ mi tọrọ náà ni fún àwọn ìkànnì àwọn afọ ní ìlú Èkó yìí náà ni ó sọ ìtàn yìí fún wa pé òun lọ sílé wọn bàbá máa dáná táwọn èèyàn máa jẹ á dáná láwọn owó mi tó ń wọlé yàtọ̀ sí ìtìjọba ń fún wọn ó tún wàwà rẹ̀ fúnra wọn jẹ ní ṣe ìtìjọba wá fún wọn yẹn ní àwọn náà fi ń ṣàánú àwọn èèyàn ni wọ́n ń lo ìtọ́lọ́wọ́ bá sọ pé wà máa ń ká àná zàníyá ẹni tí ó bá jẹ́ ní tóun náà ní ọyẹ sáàtì kó ṣe ìfà kókó rẹ̀ níjà ọmọ nǹkan rẹ̀ fàkìrà ẹni tó bá yẹ sáàtì ká fàyà kò ní màrúfù kó jẹ níwọ̀ntúnwọ̀nsì nítorí ọba ń fún wọn yẹn ni kò ń ṣe sálárì ní pé wọ́n ń ṣe mọ́mú kò ń ṣe sálárì kan kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣùgbọ́n ń kọ́mpẹ́tẹ́tì wọn fún àsìkò yẹ́t bàbá yàwó pa àwọn ní tó pọ̀ ní àwọn náà tuntun kọ́ rẹ̀ níbi tí wọ́n máa ṣe dé so ẹni tó ń mójútó ọmọ òrukàn iṣẹ́ ńlá ló ń ṣe tó bá ní owó ara ẹ̀ fún ọmọ òrukàn yẹn a eléyìí tún pọ̀ tó wá ti pé kò ní kò náwó ara rẹ̀ owó ọmọ òrukàn náà ló ń ná ṣùgbọ́n oríṣi justice pẹ̀lú ẹ̀ yóò gba aládá lórí ẹ̀ káwọn àtúntò ló ṣe pé kí ni owó ara ẹ̀ ló fi fìnáǹsì ọmọ òrukàn òun lọ sùn òun lọ lè kéwú ó tọ́jú ẹ̀ dáadáa ìṣe ńlá ni lànàbọ̀ Muhammad sallallahu alaihi wa pé ní àbúrò èèyàn bẹ́ẹ̀ ká àtẹ́yì bá ṣe máa wà tó bá rí john gbèdé àlùkìyàmọ bí ọmọ níka méjì ṣe súnmọ́ra wọn bẹ́ẹ̀ là á ṣe rí ó túmọ̀ sí pé ipò rẹ̀ yóò súnmọ́ ipò anabuwa muhammad sallallahu alayhi wa sallam àyè tí ó máa bẹ́ẹ̀ wá jẹ́nà yóò súnmọ́ ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ní tó ṣe pé òun ṣe jàǹbá fọ́mọ òrukàn tí ọlọ́run bá sọ. إلا الذين يأكلون أموال اليتامى ظلما أو تنجوا أمورك نتيابوسي tàbí ọlọ́run fi hàn yọ kúrò àwọn tó ń jowó ọmọ òrukàn lọ́nà ẹ̀tọ́ torí pé wọ́n jẹ́ tálíkà àwọn náà lè fi àsìkò lẹ̀ wọ́n lè yọ díẹ̀ níbẹ̀ láti lè fi kọ̀m̀pẹ́tẹ́ẹ̀tì fún àsìkò wọn tọ́lá wọn ló dáa jẹun ọlọ́run sọ zulman ti ṣe àbòsí láti lè fi ìsẹ́ǹtì àwọn tọ̀hún yẹn innama ya'kuluna fi butunihim nara iná làwọn jẹ́ sínú wọn o wàtá ìsìláwọn sọ̀rọ̀ àwọn ọdẹ wọn náà ṣùgbọ́n tó ń mú owó ààrẹ tó fi ń tọ́jú ọmọ òrukàn Ànábì sallallahu alaihi wasallam ó ní wàká ana wàká àtòlùyẹ̀tì èmi àtẹni tó ń ṣe kàfàlà ọmọ òrukàn káàkiri bá a ti jọrí tó bá a jọ pé ní àlùfẹ́ àmọ́ tẹ́lẹ̀ ìsọ fún wa ẹ̀kọ́ tó yẹ kí a ní nípa bó la ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ òrukàn ayẹni tí ó máa ràn wọ́n lọ́wọ́ pàtàkì lọ́tà àwọn ọmọ òrukàn ni ò bá tún ní ìdí bàbá wọn fi lẹ̀ kò tó wọn èyí bàbá wọn ò tiẹ̀ rí kankan fi kalẹ̀ èyí tá ìfọ̀n ọmọ ẹlẹ̀ tí wọ́n máa ráre tí wọ́n máa rìn rágbàràgbà káàkiri síìtì ní tí wọ́n máa rìn régbèrègbè ká láti fún wọn lọ́wọ́ ló jẹ́ pé àárọ̀ àwọn olórí wọn ò ní ju dáńkẹ́kẹ́lẹ̀ tí wọ́n mọ̀ pé ní kíni kàfàlà tó àìsàn ó pọ̀ láwọn ilẹ̀ lárúbáwá òun náà ní ìtọ́jú àwọn ọmọ òrukàn wọ́n gbowó lọ́wọ́ àwọn olówó tí wọ́n dẹ̀ máa fi kíni tí wọ́n máa fi sọ́pọ́tì àwọn ọmọ òrukàn bẹ́sẹ̀ ní ìtọ́ fi ń sọ́pọ́tì àwọn tí wọ́n bá jẹ́ alharami àwọn obìnrin opó náà ní ti ọmọ òrukàn náà ní ti ọmọ òrukàn bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ní bòmí ìfẹ́ǹpé ní kàfálà tuntun ààbò owó tí wọ́n ti sọ̀pọ́ọ̀tì àwọn tó ń ṣe wáàsí ìpè lágbára ìwọ̀n náà gba díẹ̀ yìí kó máa jẹ́ tàbí ìrànlọ́wọ́ fún iṣẹ́ ọlọ́wọ́n ọba kẹ́ǹjẹ́ kẹ́ǹjẹ́ àsìkò tẹ́ sílẹ̀ eléyìí àwọn alárúbáwá pàtàkì jùlọ láwọn ìlú bíi Saudi Kuwait Qatar Emirates wọn láwọn nǹkan èyí tó pọ̀ tó ṣe pé wọn á dárú àwọn nǹkan báyìí lẹ kafalatul aitam kafalatul aramin kafalatul du'a tó mọ sọpọ́tì àwọn ọ̀rẹ́ tó gbogbo àyè náà nídìí sọpọ́tì díẹ̀díẹ̀ ní láti lè jẹ́ kí nǹkan máa lọ bó ti tọ́ àti bí ó ti yẹ so ló fi jẹ́ pé látọ̀jú èsì irú àwọn ìmáàmù wa káàkiri káàkiri àwọn mọ́tàláṣí wa ní irú nàìjíríà tí a wà yìí látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun mójútórú àwọn nǹkan báyìí Ah, ó sọ ìmọ̀mù mi di oníbàárà ó sọ ìmọ̀mù mi di gbájúẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa nílò ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ ni ká ní kó ń gba understanding ni nítorí ẹ kó ṣe ní kókó wáṣẹ lọ dandan ni kó o ṣe mọ́mù fáwọn èèyàn pọ̀ dandan ni kó o kírun tó tó bá ṣe yí pé jòkó sínú mọ́ṣáláṣí kó ṣe kó wà wà lára ń jù ni ó sọ ẹ́ dẹni tí ó máa tọrọ bára lọ́wọ́ àwọn èèyàn ni ó sọ ẹ́ dẹni tó ṣe pé yóò máa parọ́ gbó lọ́wọ́ àwọn èèyàn ìwọ náà jáde kó lọ wáṣẹ́ kan ṣe bó ṣe pé bíbí sọ pé ló ń ṣe yí iṣẹ́ náà ló ń ṣe ó dáa ju pé kó jòkó nú mọ́ṣáláṣí kó wa máa tọrọ bára lọ àbí kó máa gbájú ẹ lọ ìyẹn ò sí inú ìsìláàmù rárá ṣùgbọ́n tí ara àwọn èèyàn kan tó ló ń fẹ́ ṣe kàfálátù al-imam awil aima òun fẹ́ máa ra àwọn ìmọ̀ọ́mù lọ́wọ́ every month lápẹjúwe iye báyìí wọn a máa fi sọpọ́tì ẹ̀yẹ tí a ti dòkó ẹ máa kí fún wa àtẹ̀kẹ́ ṣe wàhálà lápẹjúwe tẹ́lẹ̀ kò sí nǹkan tó burú mbẹ́ ṣùgbọ́n ẹnìyẹn ló tún àníyàn rẹ̀ ṣe kó wáyé pé torí owó yẹn òun ló fi ń kírun fáwọn yẹn kó wọ́n fi òun á kírun tẹ́lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ náà kò ṣe é sí pé kó ń jòkó lẹ́yìn ní níta ń pọ̀ yìí ó tó gbọ́ bùkátà wọn tó wọ́n á jòkó lé láti máa ṣe ìmáàmù fún àwọn èèyàn tẹ́lẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ ó kọ́mù láwọn ilẹ̀ lárúbáwá bí àwọn ìlú tí mo dárúkọ yẹn ó kọ́mù dáadáa ṣùgbọ́n àwùjọ àgbà yìí nǹkan ẹ̀ ń wá ìbẹ̀lẹ̀ ti ráwọn kọ́mítì kan tó jókòó èló lẹ́ sọ fún mọ́mú yìí nìyí wọ́n lè fi ten thousand naira ten thousand naira owó kí nìyẹn ṣówó tí èsanwó nẹ́pà bìlì ni àbí èyí táwọn ọmọ èjẹun òun nìyẹn ẹni tí wọ́n sọ pé kò gbọ́dọ̀ jáde ní rárá yẹn náà mọ̀ pé yé punishment ni èyí táwọn bá tún sanwó fún un ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àti ẹ̀mọ̀ pé kí ni ìmọ̀mù oúnjẹun ìmọ̀mù ẹ̀pẹ́kẹ́ tó ní mọ́ṣáláṣí ayọ̀ ìmọ̀mù aṣèrè tó bẹ́ẹ̀ pẹ́mẹ́ ṣe ń ṣe àwọn kan wọ̀nyí náà ló sọ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀mù di oníjẹkújẹ ṣùgbọ́n ìbàjẹ́ méjì kò ní di nǹkan ẹyọ ọ̀kan tó dáa èyí tí èdè níjẹkújẹ ìjọ ẹ kó náà ṣe ní kó wáṣẹ lọ kó náà lọ ṣiṣẹ́ dandan kọ́ ni kí o jẹ ìmọ̀mù ní tó jẹ́ dandan ni pé kó o kírun ní tó jẹ́ dandan o ní kí o kírun eléyìí bẹ́ẹ̀ ni ìfẹ́tàwọn ẹni ìṣúná ju amáwà lórí ẹ̀ Abubakar radiyallahu anhu ìgbà tí wọ́n fẹ́ fi jẹ olórí sọ́yìn olólórí ìtọ́pọ̀lọpọ̀ ò lè ṣe lòun ṣe ó ní ipò tẹ́ gbé lémi lọ́wọ́ yìí ipò tó ṣe kó máa pàtàkì mi ẹ̀rẹ̀ mọ̀ pé mo níṣẹ́ lọ́wọ́ ni ṣe máa gbaṣẹ́ yìí àbíkẹ́ aláwo mi kí n lówó òru láti lè fi ṣe bísínẹ́sì mo ní bísínẹ́sì mi sọ ẹni tí yóò dupò lórí nìyẹn yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ ó máa ṣe lórí sọ pé yóò máa dupò lórí òun ò dupò lórí nílẹ̀ ó dàbí ká mọ̀ mo ní iṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ilé ìfẹ́ gbélé mi lọ́wọ́ ṣe kò nílẹ̀ tí lè ṣiṣẹ́ mọ́ ṣe máa aláwọ̀ mi láti múnú owó ìlú láti lè fi ṣe bísínẹ́sì àwọn ẹ̀rẹ́ àpúrú So